hadith tí sheikh muhammed ibn abdul wahab rahimahullah هو wọ́n mú wa tó عن النبي صلى الله عليه وسلم أنه قال من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله عز وجل نعم بسم الله الرحمن الرحيم قال رحمه الله تعالى في الصحيحين في الصحيح عن النبي صلى الله عليه وسلم انه قال من قال لا اله الا الله وكفر بما يعبد من دون الله ثم ماله ودمه وحسابه على الله عز وجل أي في الصحيح أي صحيح مسلم عن أبي مالك الأشجعي عن أبي عن أبيه عن النبي صلى الله عليه وسلم وذكره وأبو مالك اسمه سعد بن طارق كوفي فقه مات في حدود الأربعين ومئة وأبوه طارق في بالمعجمة والمطالات التحتية وزن الأحمر بن مسعود الأشجعي صحابي له أحاديث قال مسلم لم يروي عن الربيع بن وفي مسلم الإمام أحمد عن أبي مالك قال وسمعته يقول للقوم من وحد الله وقطع بما يعمل من دون الله حرم مالك ودمه احسان على الله عز وجل وروى الإمام أحمد من طريق يزيد بن هارون قال أخبرنا أبو مالك الأشجعي عن أبيه ورواه أحمد عن عبد الله بن إدريس قال سمعت أبا مالك قال قلت لأبي الحديث ورواه الحديث بهذا اللفظ تفسر لا إله إلا الله أو تفسر لا إله إلا الله نعم àwọn àlàyé nípa ìtumọ̀ tawhid ìyẹn ni pé ìsìn ọlọ́wọ́ balẹ̀ kan oṣù gẹ́gẹ́ bí a ti ṣe mà wípé ìpìlẹ̀ ẹ̀sìn òun náà ni ìsìn ọlọ́run ọba nìkan ṣoṣo tó ṣe kí ó ṣe kí wọn máa kírun tó kí wọn máa gbàrú tó kí wọn máa kórè hajj ní ọdọọdún tí èèyàn bá ti lè lè mú nǹkan tí ń jẹ́ pé ìbádà ọlọ́run ọba ìjọsìn tọlọ́run ẹ̀tọ́ tọlọ́run ọba tí èèyàn lè gbé fún nǹkan mi tó yàtọ̀ sí ọlọ́run gbogbo àwọn iṣẹ́ tí yẹn ṣe yìí ìrun àwẹ̀ hajj zaka gbogbo ẹ̀yán yán yóò forí sọ́pọ́n ni ẹni pé òní bá ládàá ẹ̀yọ̀ kan ní ọ̀dọ̀ ọlọ́run bàbá lára tàwùsílì yìí òun náà ni sheikh muhammed bin abdul wahab rahimahullah lọ́wọ́ tó fẹ́ gbìyànjú láti ṣàlàyé fún wa àwọn ẹ̀yà míì lára nǹkan tuntun bẹ ní àwọn tàwọ̀ṣì káfílẹ̀ màbúṣe lágbára tó ṣéèkì ní ìsọ̀hí عن النبي صلى الله عليه وسلم أنه قال حديثي هو أنه صحيح yẹn pé nínú tírà tí gbogbo àdéhùn wà nínú rẹ̀ tó ní àlàáfíà òun náà ni inú kọ́ jẹ́ Bukhari àbí kọ́ jẹ́ Muslim àmọ́ sheikh Abdulrahman Hasan Ali sheikh wọ́n padà wá sàlàyé rẹ̀ pé hadithi yìí nínú Sahih Muslim ni ó ti wá wọ́n ní anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ báyìí pé man qala la ilaha illallah ẹni tó bá wí la ilaha illallah lẹ́nu tó wí jáde lẹ́nu lẹ́yìn ìgbà tó wí tán wa kafara bima yu'badu min dunillah tó wá tó pati tó kọ̀ kalẹ̀ gbogbo nǹkan míì táwọn èèyàn máa ń sìn tó yàtọ̀ sí ọlọ́run ọba. anabi ni hurima maluhu wa damuhu wa hisabuhu gbólóhùn yìí lágbára débi pé ẹni bá ti gbọ́ tó wí jáde lẹ́nu anabi sallallahu alaihi wasallam ní pé ó wí jáde lẹ́nu bákan náà àtúwárí pé nítorí ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí la ilaha illallah ti wí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ò lè máa wí la ilaha illallah lẹ́nu kí wọ́n ní àṣírí tí ń wí náà kódà kó máa tún ṣe nǹkan míì tó jẹ́ nǹkan ẹbọ síríṣà tí ń wí la ilaha illallah irú ẹni yẹn múlùjí ànàmọ́ ipe gbólóhùn ẹbọ àbí iṣẹ́ ẹbọ òkèbà la ilaha illallah jẹ irú wọn ni àwọn tó wáyé pé ìrìjà wọn lágbára ẹni pé ìsèmúrúdì àwọn tó lágbára tó bẹ gẹ ọ̀rọ̀ ẹni wọn ti máa ń burú ti máa ń burú débi pé wọn ní ìmánu Abi Bakr Siddiq ìmánu Abi Jahl wọn ní Abubakar Siddiq bí ìmánu rẹ ṣe tó wọn ní kò sí yàtọ̀ láàrin wọn àti Abu Jahal sọ àbí abúlé wọn tó láwọn náà gbà pípẹ́ ọlọ́wọ́n ọba ló dá wọn tó ní kò sí yàtọ̀ sọ̀kan rí ẹni tó ya kò kí jù láyé wọ́n tó ní pé al-ma'siya la tadurru àwọn tó bá wọ́n gbà pé ẹ̀ṣẹ̀ kò kí ń kó ìnira bá ìmánìyàn rárá kódà yẹ bọ́ kò kí ń kó ìnira bá iman sáàtì ń wí lẹ́nu náà irú ẹ̀ ló pọ̀ ní àwùjọ wa àwọn oríṣiríṣi náà ni àkídà tá púpọ̀ láwùjọ tá a wà ẹ̀rí pé tá ń sọ pé lágbájá yìí ká ẹni tí bá ń ṣe báyìí kèfèrí ni lápèjúwe ẹni tí ń pe ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run kèfèrí ni ọ̀rọ̀ tí ń sọ yìí mo ká gbọ́ yìí dáadáa o kì í ṣe tààyè nù o léṣe tẹkfíìrù tààyìn léṣe pé ká personalize yẹn ká discriminate yẹn pé lágbájá kìfìrí ni àmọ́ kí wọ́n sọ pé gbogbo ẹni tí ń bá ń pe ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run kìfìrí ló ń tọ̀ wọn náà ń pè ní tẹkfíìrù almutlak tẹkfíìrù almutlak ẹni tí gbogbo ẹni tó bá ti wá bọ́ ara rẹ̀ lábẹ́ rẹ̀ yóò máa kó síbẹ̀ àmọ́ àdá kọ́kọ́ nìkan irú yìí àwọn tí wọ́n ń jẹ́ kàwárí àwọn tó ń jẹ́ múrùjíà wọn ilé wì wọn tẹ̀ nílé sọ torí àwọn gbà pé látẹ̀dú rúlmà síyàtà bẹ́ẹ̀kìmà wọn ni máa síyà ẹ̀ṣẹ̀ abẹ́bọ kò lè ní ìmọ̀nìyàn la lópin ìgbà tó bá ti ń wí la ilaha illallah lẹ́nu àwọn múrùjíà nù àmì ẹ̀wọ̀ hadith anabi sallallahu alayhi wa sallam yìí kò fi igun méjìlá dé sí yẹn gbé wá papọ̀ ó ní man qala la ilaha illallah ẹni tó bá ń sọ la ilaha illallah wò lẹ́nu àkọ́kọ́ nù ó wá ní wa kafara bima yu'badu min dunillah tí ó tún wá ya kẹfìrí sí nǹkan míì tó bá ń gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba fún tó bá ní bẹ̀rù ayé ni ìbẹ̀rù ayé kankan ayé ò lè pààyàn kankan sùúrù ẹni o ayé lè ba jẹjẹ ayé ò lè ba tèmi jẹ kankan irú ẹni hun qala la ilaha illallah thumma kafara bima yu'badu min dunillah tó gbà pé gbogbo nǹkan míì táwọn èèyàn ń sìn táwọn èèyàn lọ lè ń pariwo kọ́sànú àwọn kó jẹ́ kí àlàáfíà ọjà kó jẹ́ tàwọn kó jẹ́ káwọn lè máa gbáyé rọrùn tẹ́ni òun ni irọ́ ni kò tó ọlọ́run lè jẹ́ kí èèyàn gbáyé rọrùn. sórí ẹni yẹn kafara bima yu'badu min dunillah àwọn èèyàn wọ́n ń lọ síbi sàárè káàkiri wọ́n sọ fún wọn pé ẹ̀ ń lọ sí sàárè ẹ̀ ń lọ lè tọrọ nǹkan bí sàárè ẹbọ lẹ́ ń ṣe yìí mi ò ní bá yín lọ bẹ̀ káfàárọ̀ bima yu'badu min dunillah irú ẹni yẹn òun ni ntí anabi sallallahu alayhi wa sallam tó fẹ́ sọ jáde níbi hadith yìí irú ẹni yẹn ni yóò bá wí anabi ni man qala la ilaha illallah ẹ̀ tó bá rí la ilaha illallah òun jáde lẹ́nu tó ń wí. lẹ́yìn náà kété pé ń wí lásán kafara bima yu'badu min dunillah ó tún ṣe sí gbogbo táwọn èèyàn ń sìn tó yàtọ̀ sọ́lọ́run ànábi ní irú ẹni yìí owó rẹ̀ ó di ìwọ̀ owó rẹ̀ yẹn pé dúkìá ẹni yẹn ó di ìwọ̀ kéèyàn gbà ọ gbọ́dọ̀ gba dúkìá rẹ̀ ọ gbọ́dọ̀ dúkìá rẹ̀ lẹ́yìn náà ẹ̀jẹ̀ rẹ̀ ó di èèwọ̀ yóò gbọ́dọ̀ pa yẹn ni pé gbólóhùn la ilaha bó ṣe lágbára tó òun ni pé tó bá ti gbọ́ téèyàn ń wí lẹ́yìn náà tó sì rí nǹkan kan tí ń jẹ́ pé ẹ bọ lára rẹ̀ kò sí tọkàn pẹ̀lú pé ẹja lọ lè yọjú wọnú yàrá rẹ̀ kò sí tọkàn o pé ẹja lọ ẹja wo yàrá rẹ̀ dáadáa kódà tó wáyé pé bíjọba ti ń lò jọ bẹ́ẹ̀ sí ni ṣé ó wí la ilaha illallah sáàrí pé ọ̀pọ̀ àrùn tí kò kírun mọ́ àwọn ẹdẹ kọ́ gbà ń gbà àsìkò sàkátẹ́ tó bá lò sàkáyé ń yọ so irú ẹni yíhun ẹnitọ́ ìjọba ìjọba Islam wọ́n gbà pé gbogbo ẹ̀ tó tọ́ba máa ń fún mùsùlùmí wọ́n fòrò ẹni wọn náà nílò Ànábì sallallahu alaihi ń sọ níbí ìdàkejì àdìsí ni pé man lam yu'min bi la wà á mẹ́nà bí ma yóò ìbàdó mi ń dún nílá mọ̀ fún mùkálàfà rẹ̀ nù. ẹni tí kò bá wílé ayélujára ọlọ́run láti jáde lẹ́nu lẹ́yìn náà tó ṣe pé gbogbo tí wọ́n ń sìn tó yàtọ̀ sọ́lọ́run lòun náà nígbàgbọ́ sí pé wọ́n lè máa sìn wọ́n lóòótọ́ irú ẹni ń yẹni hudira mẹ́lùhù wọ́dẹ́mùhù ẹ̀jẹ̀ rẹ̀ yóò di tẹ́tẹ́ ẹni pé irú ẹni tó bá mú un wọ́n parí lábẹ́ òfin islam irú ẹni dúkìá rẹ̀ wọ́n gbà ní abẹ́ òfin islam mafhum mukhalafa hadith yìí nù yẹn ni pé opposite kìíní rẹ̀ opposite ọ̀rọ̀ sunday hadith yìí tó wà ń bẹ́ẹ̀ nù. anabi sallallahu alaihi wasallam ní pé ẹni tẹ́ bá ti rí tí ó ń sọ la ilaha illallah jáde lẹ́nu lẹ́yìn náà tó ṣe pé gbogbo tí sì ń jẹ́ ní táwọn èèyàn ń lọ lé nígbàgbọ́ sí tó yàtọ̀ sọ́lọ́run ìwọ̀n ọ̀gbà wọn gbọ́ dúkìá rẹ̀ èèwọ̀ ni owó rẹ̀ èèwọ̀ ni lẹ́yìn náà ẹ̀jẹ̀ rẹ̀ èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ pa á. anabi wa ni wa hisabuhu ala Allah tọ́ ìdájọ́ rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ni ó ṣèṣirò rẹ̀ ìyẹn ni pé tí bá ń wí lẹ́nu lásán tí ò dénú ẹ̀mí rẹ̀ kò sí tọ́kàn yìí ike a dénú ẹ̀mí rẹ̀ ṣé òun sáré nǹkan kan tó fi sọ pé ah, ah, ah, ẹbọ ló ń ṣe yìí sọ irú ẹni òun nínú òfin Islam kò lẹ́tọ̀ wọ́n pa kò lẹ́tọ̀ wọ́n gba dúkìá rẹ̀ kọ́dà wọ́n mọ báàlù níbàálù mùsùlùmí ni. náà ni Sheikh Hasan al-Sheikh rahimahullah àwọn ni qawluhu fi sahih wọ́n ní gbólóhùn Sheikh Abdul Wahab rahimahullah tí wọ́n ní hadith yẹn wọ́n láti nu wọ́n ní ayé sahih Muslim nínú sọ̀yẹ́ muslim ni àdìsí wa an abimaliki al-ashja'i abimaliki al-ashja'i òun ló gba àdìsí wa an abiyi ani nabi sallallahu alayhi wa sallam onílátọ̀dọ̀ anabi lòun ti gbọ́rọ̀ yìí òun sì gbọ́ látọ̀dọ̀ bàbá àwọn náà gbọ́ látọ̀dọ̀ òun gbọ́ látọ̀dọ̀ bàbá àwọn bàbá rẹ̀ gbọ́ látọ̀dọ̀ anabi ìjókòó dáadáa fàdàkàrọ̀ hu ọwọ́ adakọ̀ àdìsí yẹn bá ti kà wọ́n ní wa abu maliki ismuhu sa'ad bun tariq abu maliki yìí orúkọ rẹ̀ gẹ́gẹ́ ní sa'ad bun abi tariq ṣẹ̀gbẹ́ nínú ṣe sí sheikh hasan òun ni pé tí ọba dárúkọ sọ̀hábà kan tó yẹ pé sọ̀hábà tuntun ni tí kò tí ì dákọ̀ rẹ̀ níbi tíra yìí yóò ra mú ìtàn nípa rẹ̀ ní ṣókí wá wọ́n ní malik ismuhu sa'ad abu malik ismuhu sa'ad bun tariq kòfíṣ ara kúfà ni síkà ẹni tó ṣe pé wọ́n lè gba ọ̀rọ̀ rẹ̀ ni tó pé tó bá sọ̀rọ̀ ẹni tá a máa ń gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ ni. mẹ́ta fi ṣojúdi arba'in wàníyà ó kú lẹ́yìn ìgbà tí anẹ́sọ̀rọ̀ sọ́làm ṣe é jira nìkan bí ọgọ́rùn kan àti ogójì one hundred and forty years. wà Abu Tariq bun Ashyam Tariq ọmọ Ashyam bilmu'jama walmuthannat yẹn ni pé mu'jama yẹn ni pé yáwùn àní sọ pé ashim ashiam ni walmuthannat lẹ́yìn náà yáwùn ọlọ́mọ méjì nísàlẹ̀ atahtiya ọmọ méjì wà nísàlẹ̀ rẹ̀ ashiam waznu ahmar bí ká ahmar ashiam ibnu mas'ud al-ashja'i náà ní orúkọ ẹni sọ̀hábíyùn sọ̀hábà ni láwọ̀ àhàdìs ó ní àwọn àdìs tó gbà wá kọ́dà muslim imam maliki imam muslim sọ pé lam yarwi anihu ghayru ibnihi ẹnì kankan gba àdìs látọ̀dọ̀ ẹni ibnu mas'ud al-ajayi tí ẹ bá ṣe ọmọ rẹ̀ náà ni ó yẹn ni pé abu malik ta dárúkọ lẹ́ẹ̀kan وفي مسند الإمام أحمد عن ابن عن أبي مالك قال إمام إمام أحمد òun gbà wá olùwà sàmìtú yaqulu lil qawm olóhùn gbọ́ tí ń sọ fún àwọn èèyàn bó ṣe wí ni pé máa ń wá ṣáda lọ́ọ̀à ẹ tó bá sọ lọ́hùn lọ́kàn oṣó wa kafara bima yu'badu min dunillah tó kọ gbogbo nǹkan míì táwọn èèyàn ń sìn kalẹ̀ tó yàtọ̀ sọ́lọ́hùn táwọn èèyàn ń bẹ̀rù ntáwọn èèyàn lọ ń sábà ntáwọn èèyàn lọ ń ké gbàmígbàmí nípa rẹ̀ tó wọn bá wọn dá sí lẹ́yìn náà tó wọn fara ti àwọn èèyàn tí ò fara tàwọn olóṣèlú ẹlòmíì ó ti gbà pé àkókò fara tó lóṣèlú lónìí ẹbọ nìyí òun náà wípé ó lè àwọn ọmọdé rí ṣe lásìkò yìí àbíkó fara tàwọn olóṣèlú òun irú eléyìí náà ẹbọ ni àbíkó ní àwa ń tiwa ẹ̀yin olóṣèlú ẹ̀yin àwa lẹ́mọ̀ wá sábà <clears throat> ṣẹ́rí ìsọkúsọ ń bẹ lẹ́nu àwọn èèyàn fa tán bá ti rí tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n gbà lára àwọn èèyàn ẹ̀yin ní àwa àwa náà lẹ́yìn bóun ṣe lẹ́yìn tẹ́yìn náà láwọn òṣèré máa ní àwa lẹ́yìn ó fẹ̀yìntì àánú ó fẹ̀yìntì ẹ̀yìn náà ayé na antum min qawli Allahi subhanahu wa ta'ala fatawakkalu ala al-hayyi alladhi la yamut ọlọ́run ní ẹgbára lé èmi ọlọ́run ọba láàyè ọba tó ṣe pé mi lè ní òkín kú ẹwọ báwọn yẹn ṣe ń ba àkírí àmújẹ báwọn yẹn lára nu o ní àwùjọ táwọn yẹn ó pé wọ́n sì mọ̀tọ́ báwọn yẹn pé ẹ̀rẹ́ yẹn olóṣèlú yìí ẹ́ sẹ́ẹ̀lì mọ́ fara tiwa àwọn àfáà Eh, àwa náà fara tẹ̀ náà yín náà fara tẹ̀ àwa náà subhanallah ẹ ti lè mọ ẹnikẹ́ni kọ́ mọ fara nìkan ẹ ṣe darí ẹ̀mí ọ̀nkálukú kẹ darí ẹ̀mí wa lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba kò sí nǹkan kan akúnjẹ yìí náà akúnjẹ tẹnu yìí náà ni pé ebi mọ̀ fáwọn ti ń bọ́ sínú ẹbọ tó ń fún wọn náà ní bá akúnjẹ owó tí ó là yín tí ó nǹkan kan fún yín ìsọkúsọ ó sàgbẹnu wọn kan ni wọ́n máa sọ tawakkalu ala al-hayy alladhi la yamut ọlọ́run ni ẹgbára lé ọlọ́run ọba tó ṣe pé òun ni kò kí ń kú alladhi yarak ọba tó ṣe pé òun lórí ọ ìyìnà tanam wa taqallubaka fi sajid ọlọ́run ọba fi sujud ọba tó ṣe pé orí ọba tó bá tó forí kalẹ̀ tó mọ gbogbo tó ń rò lẹ́nu rẹ ìbẹ̀rù ẹ ká máa darí àwọn èèyàn lọ àmọ́ nítorí ààbò tí nítorí jìbìtì nítorí owó wọn tá a fẹ́ kó jẹ gẹ́gẹ́ bá ṣe ń kó jẹ òun nìsín láwọn olóṣèlú ẹ máa kó jẹ lásán yìí nìkan pọ̀ ẹ ti kájọ máa kó jẹ papọ̀ náà nì lórí eléyìí nítorí mo yàn bá ọlọ́run ọba bí ò ṣe wù yàn ni. naam òun ni pé sọ̀hábà yìí ó ní ẹni tó bá ṣe ọlọ́run ọba lọ́kàn tuntun tó wá kọ gbogbo táwọn èèyàn ń pè ní ẹ̀sìn yìí tán mọ̀ àti yìí tí wọ́n mọ̀ tó pẹ́ sìn ọlọ́run nìkan ti ń gbé síbòmíì tó ń wáyé á ìní gbé síbòmíì ọlọ́run nìkan oṣù ní màá fún. ṣúrí mamaluhu ó ní dúkìá ń tọ̀hún ó di èèwọ̀ wàdámùhu ẹ̀jẹ̀ rẹ̀ di èèwọ̀ wà hisabuhu ala Allahi azza gbogbo ìṣirò rẹ̀ ẹ filẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹni bá ti rí nǹkan kan tí ó ń jẹ́ ẹbọ lára rẹ̀ kò sí ntọ́kọ̀ pẹ̀lú kọmọ ọlọ́mọ tọpinpin rẹ̀ káàkiri gbé sẹ́ni yóò ní mọ́ láti rú nǹkan báyìí ní kọ̀rọ̀ báyìí kí lọ́kàn kò sí ọwọ́ wàhálà kinu anabi oníwàlẹ́ sẹ́sù anabi ní yẹn káàkiri má náà ni ibẹ̀ ni kọ́ ilé àkọ́tán ni pé yóò ṣìkàm pẹ̀lú tó bá rí báyìí tó bá rí tó bá kílẹ̀ àti ọlọ́mọ fi dájọ́ fún yàn àmọ́ wallahu subhanahu wa ta'ala yatawalla bil asrar ọlọ́wọ́ bá ní òun ló mọ kọ̀kọ̀ iná ni òun gbọ́dọ̀ pèèyàn pẹ́ ní bú ni tó rí iṣẹ́ ẹbú fi ń ṣe lára rẹ̀ báyìí bákan náà òun sì gbọ́dọ̀ pèèyàn pẹ́ ní eré ní kódà kó orí kó mọ ṣiṣẹ́ rẹ̀ òun nítorí yìí sọ òun gbọ́dọ̀ pèèyàn ipe ẹni wú ni tó rí aburú rẹ̀ báyìí ti ń ṣe ọ̀ wá gbọ́dọ̀ lámọ́lẹ̀ pé ẹni rere wòlíì rèé kódà kó mọ rí sẹ́tí ń ṣe torí pé kí ni ọmọ ẹ̀mí tí fi ń ṣe ó lè jẹ́ pé ìṣẹ̀kárí mi ní ń ṣe ó lè jẹ́ pé ìṣẹ̀kan máa yìn mí náà ní fi ń ṣe náà náà fi ní pé yóò ṣàn bí lọ́wọ́ ẹ̀ ọ́ dájọ́ fún yẹn pẹ̀lú tó bá hàn sí ọ náà ni àdìsá nàbì sallallahu alaihi wasallam ohun tó bá rí yàn ti ń ṣe dáadáa ìbáàdà masha allah àkídà masha allah akhlaq masha allah manhaj masha allah tó kí gbogbo ẹ̀ dáa tó wá kù fún ọ́nà wà ní pé tọ́ bẹ́ẹ̀ ṣe rí mo rí lẹ́nu rí àmọ́ o la uzakki ahadan ala allah ìyìn lè dá lọ́dọ̀ ọlọ́run o wallahu hasibuhu ọlọ́lọ́ mọ̀ jù mí lọ inni ahsabuhu kadha mo kàn rò pé báyìí dé tọ́ mi rò pé ní rẹ ni mi rò pé ní rẹ ni àmọ́ lọ́hún ó mọ̀ jù mí lọ ó ti fúri ara rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá rí tó ka burú mọ́ lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ pé pálá burú ni o ọmọ pé àbó ṣe wáyé ẹ̀ sírù rẹ̀ wá ní ma ṣe dùnà báwọn sírù rẹ̀ ò ní ma lu jìbìtì báwọn a ṣé kò ní máa lù ló wá ń wí ṣé kò ní máa kúnlẹ̀ báwọn yọ máa fi ẹ̀ yọ máa kúnlẹ̀ kọ̀rọ̀ à kí ló kàn pẹ̀lú eléyìí fi yókù lẹ̀ pẹ̀lú ọlọ́run tó sáà ti rí ní tiẹ̀ pé ó ti da báyìí á kílẹ̀ náà ni kò sí ń tọkàn ẹ̀wọ̀n náà lànà sallallahu alaihi wasallam ń sọ yàn yìí ó ní wa hisabuhu ala Allah kí ìṣirò rẹ̀ rẹ̀ fọlọ́run yẹn ni pé ọlọ́run ọba ní ọmọ bí ṣe dájọ́ rẹ̀ نعم الشيخ عبد الرحمن الشيخ رحمه الله واني وروى الإمام أحمد عن طريق يزيد بن هارون قال أخبرنا أبو مالك بوش ولا تدعو الإمام مسلم الإمام أحمد أني أبو مالك أصفه على الشعي عن أبيه لا تدعو بارك ورواه أحمد عن عبد الله بن إدريس قال أني عبد الله بن إدريس لو بدعوا ني إمام أحمد في بلوره قل سمعت أبا مالك قال قلت لأبي قل هو سوريا كيف بابا من صباي هنا حديث عن كي من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله عز وجل هناك حديثه ورواية الحديث بهذا اللفظ تفسر لا إله إلا الله bí wọ́n ṣe gbé hadith yìí wáyé fífi ń túmọ̀ náà ni pé la ilaha illallah yóò gbọdọ̀ ẹlòmíràn lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àyàfi Allah nìkan. qawluhu gbólóhùn sheikh muhammad ibn abdul wahab tí anabi sallallahu alaihi wasallam sọ pé man qala la ilaha illallah wa kafara bima yu'badu min dunillah wọ́n ní alẹ́mún ẹ̀ẹ́lẹ̀m wọ́n ní kéèyàn mọ̀ anna nabiyya sallallahu alaihi wasallam ma'i ànábì ti lọ ntó lè mú owó yẹn di ntí ọmọ wà lábẹ́ ẹ̀ṣọ́ wàdà tí ẹ̀jẹ̀ yẹn fi wà lábẹ́ ẹ̀ṣọ́ ànábì lọ mọ́ fi hadha al-hadith níbi hadith ta kàyí bi amúrin ọ̀rọ̀ méjì la ànábì lọ mọ́ ànábì ní ọ̀rọ̀ méjì òun ni ó jẹ́ kí owó yẹn kó di ntí ẹnìkan kan ò lè gbà kódà tó bá títí ẹnìkan bá ní pé mo tí ìjọba gan tó bá jẹ́ pé mo gbowó rẹ̀ yóò sì lọ lè pe ìjọba àwọn lẹ́jọ́ pé nítorí kíni pé nítorí kíni ìjọba ẹ̀sìn gan tí ó bá ti gbówó lé tí ó bá gbẹ́sẹ̀ lé owó àwọn kò ní gbẹ́sẹ̀ lé tí ó bá gbówó lówó yàn tí ó bá gbẹ́sẹ̀ lé owó yàn kò ní gbélé ní ọ̀nà ìlú ilé yóò ti mọ̀ pé haramu ni torí pé kíni wọ́n ní ọ̀nà méjìlá náà sọ̀rọ̀ sọ́lá fi lọ ọ̀nà nǹkan méjìlá náà fi lọ́ọ̀rọ̀ ń mọ́ alákọ̀ọ́kọ́ ni pé qawlu la ilaha illallah kínyìn wí la ilaha illallah àní ilmin wa yaqinin kínyìn wí pẹ̀lú il pẹ̀lú mà yẹnni pé la ilaha illallah tó wí ó wí pọ́ mọ ìtumọ̀ rẹ̀ kìí ṣe la ilaha illallah wí irú pé kí ni mo múná yìí sani àwùwà náà ni ansẹ̀tì ni wúwà káwá ní kí ló ní la ilaha illallah ẹ̀rí báyìí kò sí nǹkan kan ọlọ́run ní gbogbo nǹkan irú eléyìí wọn á sọ wọn pé á ọ̀gbà láìláì lọ́la òyìnbó o kódà tó bá jẹ́ pé ìlú tó bá ti ń lo òfin ẹ̀sìn wọ́n yẹ kán mú kán sì pa ni ipe wọn sọ pé ansẹ̀tì yìí láìláì lọ́la òyìn à sẹ́n pa àwọn súnkìsì máa ń sọ bẹ́ẹ̀ tó bá mọ́pa lọ ó ní ọ̀pá wọn yìí wúwà àwọn oní tó lò júdùnú àwọn súnkì máa ń sọ èmi tí wọ́n ń challenge wọn pé ah gbogbo àwọn àkídà yín ẹ débi wá dátò lò dúdú náà ẹ wá sọ lórí rédíò ẹ̀yin tàṣọ wúbù ìsìlámì ẹ wá sọ tí ń jẹ́ wá dátò lò dúdú fáwọn èèyàn ẹ wá sọ akíkátù mọ̀mọ́díyà fáwọn èèyàn kí wọ́n rí àṣírí àṣírí àṣírí secret court yín tẹ́lẹ̀ gbé sórí rédíò jáde kọ́mọ̀ pé gbogbo nǹkan lọ́lọ́run wípé kiri yóò gan bẹ́ẹ̀ tàbí yín ẹ sọ lórí rédíò ká gbọ́ sẹ́yìn pé wọ́n ti ń dọ́gbọ́n sọ ti ìsìgáàtà nìsín wọ́n ti ń dọ́gbọ́n sọ ti tàbárùkù pé ká máa wá lùbáríkà wọ́n wá ń kó àwọn irọ́ irọ́ irọ́ tí ò lẹ́sẹ̀ lẹ̀ ẹnìkan pè mí ní olórí kí n gbọ́ tí wọ́n ń sọ wọ́n á ní mi fẹ́ gbọ́ àkọ́kọ́ náà olódo làwọn tó ń ṣe àwọn tí wọn ò mọ́kọ́ àfáàdá ibnu hajar ó ní ibnu hijiri. kí ni jẹ́ ibnu hijiri ọbẹ̀ dá kọtíra ó ní sẹ́rù sẹ́rù àlámù nùbàlà síyàrù síyàrù àlámù nùbàlà ṣẹ́mọ̀ ẹni tí ò mọ́ kọ tíra dá bóòlù ṣe fẹ́ mọ nǹkan tó wà nù tíra tí ó yí ọ ẹ kò mọ́ kọ afá tó ti tíra kò mọ́ kọ tíra gangan sẹ́rù àlámù síyàrù nípa ó ní sẹ́rù so irú eléyìí lè yóò fi mọ̀ pé àwọn ẹni yìí wọ́n kẹfẹ́ máa dá fìtínà fẹ́ wọ́n pe àwọn èèyàn sídìí ẹ̀bọ ni wọ́n wà ní ọ̀dà kẹ́yìn ọmọ ka àwọn èèyàn kẹ́mọ jàlùbáríkà sàábì jàlùbáríkà sàábì rẹ̀ wọ́n ló ara wọn. wọ́n wà ní kọ́dà ìjọ tí ibùdó tẹ níyà kú àwọn èèyàn kiri ká gbogbo wọ́n rọ kiri ká mú mi sí ni wà nù àlùbídà wà ní nípa omi pààyàn gbé ṣé àkọ́kọ́ dákọ̀ bí ó ni pé ṣé Ibn Taymiyyah rahimahullah tóun lọ sọ fáwọn èèyàn pé tí n bá ti kú ẹ máa mu omi mi tí n bá ti kú ẹ máa fọwọ́ ra mi lára àwọn aláṣejù aláìmọ̀kan tán ti máa ń ya pósí ẹ̀wọ̀n máa ń fa pósí ya ńlẹ̀ yìí náà àfa àwọn lọ sọ pé ń tẹ́ ṣe darí ṣe fẹ́ pè lẹ́sẹ̀ lé wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn àfa ṣe ń ṣe pè láwọn ẹni òun náà ń jọ ṣe bí àwọn àfa yìí tó fẹ́ tú lásọ̀ọ́lẹ̀ tán kú tó fẹ́ tú wọn lásọ̀ọ́lẹ̀ tó ní fọ́ọ̀rọ̀ àyìn fọ́ọ̀rọ̀ àlà kílẹ̀ ń wí fún wọn pé ah, ah, eléré búlẹ̀ yẹn yẹn àtàkàtà olè wá ń dá yìí kódà wọ́n sọ wọ́n sọ dérí rédíò ìpè ah, ìbúlẹ̀ ti gbélé yìí wá àìsèrú eléyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kílẹ̀ fẹ́ kó dé yìí ó ṣe wá lónìí lẹ́wà lọ lè ń táwọn aláìmọ̀ kan ń ṣe lẹ́yìn ìgbà tí a bá súnà kútọ́ wàlá sí àmà sheik gan sheik mutemi abashirullah òun gan tó wá kọ̀rọ̀ lérí irú nǹkan báwọn tó ṣe tíra odidi kan lè rẹ̀ pé gbogbo à ń fọwọ́ ra òkú la à ń lọ sí fi sàárì òkú gbogbo ẹ̀yẹ yán kò bá mu ó mi pé afá yìí ti fọ́ra rẹ̀ máa àwọn aláìmọ̀ kan tí ọ̀rọ̀ àwọn aláìmọ̀ kan lẹ́ẹ̀ máa fi ṣẹ̀rí lẹ́ẹ̀ máa fi pé àwọn èèyàn bí kan máa ṣe tó wá ní tó bá ń fọwọ́ ra àwọn ṣéwù àwọn la kò sí kankan tó bá ń ṣe tó bá ń mumi àwọn ṣe omi omi omi ìsanwó àwọn ṣéwù àwọn kò sí kankan ẹ̀ bẹ́ẹ̀ sì ni kankan kọ́ wọ́n sábẹ́ sọ àwọn èèyàn wọ́n fẹ́ sọ àyàn dẹrù ẹni àtọ̀rẹ́ nìkan sọ̀rọ̀ níjò ní ọ wá ní àà ah, ah, ẹ̀yin onísùnà yìí kílẹ̀ ń takò wá fún un sẹfẹ́ ní kò sí kò sí spiritual nínú Islam ni yẹn ni pé sí kò sí àwọn nǹkan tó ń jẹ́ nǹkan téèyàn ò lè fojú rí nínú Islam wọ́n á ní ọ wà àmọ́kọ̀ lọ́bi tẹ́yìn ń gbé lọ yìí ni spiritual wà àmúkálukú ló gbọ́dọ̀ ní direct access sí Ọlọ́run pẹ̀lú spiritual rẹ ibi tí n tó ń súnà tí sàlàfíà fẹ́ dà ti everybody lọ́nu ipe spiritual rẹ kọ́ wa láàrin ìwọ àtọ́lọ́wọ́n ọba rẹ nìkan ẹ̀mí rẹ ẹ̀mí rẹ kó somọ́ lọ́run mọ́ sopọ̀ mẹ́nìkan n táwọn sọnù wọn ni òkè mo ní lè èmi mo ní ìdì nǹkan lọ́dọ̀ ọlọ́run kí kọ́ bá ọ ná ọmọ asọ́mi pé mọ́ wọ́ọ́rì mọ́ wọ̀ọ́rí kí ló tí wọ́n fi ní ọlọ́run jù mí lọ bóyá mi tí mo wá bọ̀ yìí gan mo wá da ọjọ́ ọ lọ́dọ̀ mo ti sọ̀rọ̀ àmì dẹrú ẹ̀ tó mo wá wo tí n bá wà nǹkan lọ́dọ̀ rẹ kì wá ṣe pé ìwà pé pé àjọ pé àjọ wà ní nítorí wá sọ̀rọ̀ mi fún ọ nǹkan tí èké wọn ló ṣe o mo ní táwa ń sọ fáwọn èèyàn nìyẹn pé kò rí bẹ́ẹ̀ èyí tó bá tó wá ṣe tẹ́wọ̀tọ̀ wa ni ọ̀tọ̀ wa dúpẹ́ fún ta ni ẹ ọmọ ìgbọ́ ọmọ yìí ń dàgbé fún ọ so mo ní táwa ń sọ nu pé kó kálukú kó ní access sọlọ́run kó kọjú sọlọ́run ọba rẹ fúnra rẹ spiritual táwa ń fẹ́ nu ń tà ń fẹ́ kó kálukú ní pẹ̀lú ọlọ́run ọba rẹ nu kì í ṣe pé ń dìpẹ́ ń lélẹ̀ nìkan ojúlówó ni ọgbọ́dọ̀ ní ọgbọ́dọ̀ ní àṣepọ̀ pẹ̀lú ọlọ́run ọba rẹ direct ni àwọn ọmọ atara wọn jẹ ó ní ọlọ́run gbé àwọn afá kalẹ̀ àwọn ìkáyà bú tí ò dáa ó níjọ́ tọ́lọ̀ ń dá olówó ọ̀dá àwọn ọlọ́lá ọ̀dá àwọn ọlọ́jà ọ̀dá àwọn olóṣèlú ọ̀dá àwọn kálukú ọ̀dá àwọn oníṣẹ́jọba ọ̀dá àwọn oníkìní kan ǹdẹ́yọ̀ ọmọ ṣe ní kálukú wá dì mọ́ṣẹ́ ọlọ́ni gbogbo àwọn tó máa jẹ náà nìyí àwọn tó máa jẹ náà rè wọ́n ní kò ní oṣù jẹ́ bẹ́ẹ̀ kó ní tó máa jẹ wọ́n kó ní tó máa fẹ́ kó wọn ni wọ́n wà bá wọ́n fẹ́ ṣe ìyàwó wọn ni wọ́n wà bá tó bá fẹ́ sòkú wọn ni wọ́n wà bá tó bá fẹ́ ṣe wọ̀límà wọn ni wọ́n wà bá gbogbo ọ̀rọ̀ ayé wọn wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ kankan tó bá rí báwọn kí ló táwọn àfà kan ń bẹ tó pé wọ́n tún máa ń ní tẹ́wọ́ wọn tó ń ṣe láwọn àfà jọ̀hún pé kí wọ́n ní iṣẹ́ kọ́lẹ̀ lómi tó bá ń kọ́ mọ́ ń ké wàhálà tó bá ń hàn fọ́ mọ́ nínú nìtọ̀ ẹ̀ pọ̀ lónìí ń sì gbowó fọ̀ ó mi pé ntọ́ hàn fún òun ló gba owó rẹ̀ ẹ̀ sì rí wọ́n sì máa sẹ̀mí wọn ní sẹ̀mí tálíkà fún ní sẹ̀mí sẹ̀mí olówó torí pé àwọn ti mọ̀ pé sẹ̀mí táwọn ṣe nìbọ̀ táwọn tó ní yóò lè ní wọ́n gbogbo ń tó lówó lò náà fẹ́ lò kódà ń tó lówó ò nílò àwọn olò bó ni wọ́n ṣe ní ṣe jìbìtì bó ni wọ́n ṣe ní wẹ́bọ káàkiri bó ni wọ́n ṣe ní wọ́ gbóngbóng káàkiri bó wọ́n ṣe ní wá pọ̀ṣẹ́ káàkiri so eléyìí òun ní jẹ́ pé ẹni tó bá mọ ọlọ́run ọba lọ́kọ̀ọ́ṣù ìmọ̀ ọlọ́run lọ́kọ̀ọ́ṣù bẹ̀rẹ̀ láti lọ òun ní pé kó ṣe pé ti ń jẹ́ ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run kó mọ fún ọlọ́run bá nìkan oṣù mọ́ fún ẹlòmíì wọ́n ní ẹni tó bá ti rí báyìí àkọ́kọ́ nù ẹni tó bá ní la ilaha illallah tó pé la ilaha illallah rẹ̀ kìí ṣe pé la ilaha illallah pé gbogbo nǹkan lọ́lọ́run so kìí ṣe la ilaha illallah pé ẹ kò sẹ́ni kankan àfọlọ́run irú ẹni tí bá ń túmọ̀ irú yìí ń tọ̀hún kò mọ la ilaha illallah pẹ̀lú mà pẹ̀lú ìdálójú ṣẹgbẹ́ tó bá gbà pé la ilaha illallah yóò gbà pé kò sẹ́ni tó lè sọ̀rùn àfọlọ́hùn irú ẹnìyẹn yóò wá dá lójú dépò pé ẹ̀ wá ní róńdè lára rẹ̀ mọ́ ẹ̀ ní rí àsokọ́rùn lára rẹ̀ mọ́ ẹ̀ ní rí gbẹ́rẹ́ kó máa sin kó máa sin sínú máa sin sí ìgbàdí máa sin sí ọrùn máa sin sẹ́sẹ̀ irú ẹni hun tó wá pé bí wọ́n ti ń lò fi ẹ̀sìn ọ̀yẹ̀ kan kì í pé wọ̀ yìí tó gbà mú wọ́n sì lọ lè pa tó wá pé bí wọ́n ti ń lò fi ẹ̀sìn ni torí la ilaha illallah rẹ̀ ó ti ṣe ń tó mú láàyè torí kò sí yẹ̀kínì mbẹ̀ mọ́ irú eléyìí à lè gbà kama huwa qaydun fi yẹni fi qawliha eléyìí ni ntaafi dé láti máa wí fi ghayri ma hadithin kéde bí àdìsí kan ní o kàmọ́ta kọ́dàm ọ̀rọ̀ yẹn ti ṣáwájú nípa ti sọ́ síwájú pé gbogbo tí ẹ bá fẹ́ wí ní la kéèyàn wí pẹ̀lú ìmọ̀ kó yí ọ ìtumọ̀ tó ń sọ gangan kó yí ọ kó dọ lójú wípé ah, la ilaha illallah ìmáàna la razik illallah kò sẹ́ni tó lè dá ẹ̀sìkì fún yàfi Allah ẹ̀rí pé tó bá ti gbà bẹ́ẹ̀ tó dá lójú kò ní máa wá ìwákúwá káàkiri nítorí ẹ̀sìkì dúró ti mọ̀ pé ọlọ́run ọba yìí ọlọ́ba tó máa ń darí ẹ̀sìkì fún yàn. so ẹlẹ́kejì òun náà al-kufru bima yu'badu min dunillah kí o tó wá ya kìfèrí sí nǹkan táwọn yẹn bá ń sìn tó yàtọ̀ sọ́lọ́run falam yaktafi billah kò tó kí ọmọ pé la ilaha illallahu lásán al-mujarrad anil ma'ana kó mọ́ kí ọmọ gbọ́ túmọ̀ rẹ̀ yé bal la budda min qawliha wal amal biha dandan ni ìyẹn gbọ́dọ̀ máa wí la ilaha illallahu lẹ́nu lẹ́yìn náà túmọ̀ rẹ̀ gbọ́dọ̀ yíyọ ó sì gbọ́dọ̀ máa fi ṣiṣẹ́ sí ẹtí wí la ilaha illallahu lẹ́nu wọn ni wọn lọ kírun tó ní ẹ ah, àti wí la ilaha illallahu náà àwọn kan bẹ́ẹ̀ náà àwọn sáré yẹn náà tọ́ba ní ẹ wá lọ kírun mo kọ́ gbọ́ ọ̀rọ̀ wọn lákọ̀ọ́kọ́ lọ́dọ̀ ṣáàzù mi kan mo ti kọ́ gbọ́ àwọn àfàtàn kan dárò lóhùn wọn lọ́mọ kan bẹ ládùúgbò àwọn ìgbà àwọn èmi náà sì ń ṣe sáré àfa àwọn wá pè mí àwọn èsì sáré ti wọn wọn á ní tìrò eléyìí ń bẹ lọ́dọ̀ tìyín náà mo ní á ah, àwọn èsì eléyìí o kùsáàzù ọmọ òun ọmọ àdúgbò àwọn ni tó bá ti di pé ah níjọ́ kan làwọn ọdún làwọn pèpè wa kí ló dé ta bá ń kírun òní lọ lọ́wọ́ abú ẹ̀rìn ah. kí a ó ti ní àwọn iṣẹ́ kan tó ń ṣe tó ń rìn ó ní iṣẹ́ wo wọ́n bá ní àfi ah, ṣé wà wọn ló fáwọn pé mo mú tẹ̀síwá méjì lọ́wọ́ pọ̀ báyìí ó mú lọ́wọ́ papọ̀ mo ní ah, àwọn jàǹfààrí yánu mo ní sẹ́yìn náà mo ti bẹ́ẹ̀ mo ní àwọn èsì bẹ́ẹ̀ o àwọn èsì bẹ́ẹ̀ tó ń táwọn fẹ́ wájú tó rápá àwọn ọmọ àwọn ọmọ ń pa sáwí rárá ń tiwọn kéwú kan wà ní dé kéwú ń bẹ wọn lè fi kéwú lálà sí gbogbo ọpọlọ rẹ àmọ́ àwọn ọmọ nǹkan kan míì ju kéwú nìkan náà lọ àwọn àwọn àdìpé sẹ́yìn náà máa ń ṣe bẹ́ẹ̀ mú ní ah, àwọn èsì báwọn tó òun ni pé àwọn kan tó ṣe pé àlà amẹl tó bá ti wílé àlà láwọn ni amẹl ti lọ pé kò ní kò sísẹ́ kan mọ́ kò ní di ọdún ṣẹ́ mọ́ tòtòrò ni pé sebo ti wílé àlà láwọn ti tán irú ẹlẹ́mọ̀ agbọ́tọ́ mọ̀ ní àkíní ah, ah, ń sẹ́yìn báyìí man qala la ilaha illallah dakhala aljannata nítorí wọ́n la ilaha illallah yóò wà aljanna kò ní ma pé àdìsí mi tuntun yẹn tó ní man qala la ilaha illallah khalisan min qalbihi tó bá wí pẹ̀lú ikhlas láti mú ọkàn rẹ pẹ̀lú kó mọ̀ tó mọ̀ nǹkan tó ń sọ náà ni la tó gbìyànwọ́ aljanna ẹ̀rí ntí ó ní òun ni pé èèyàn kò gbọ́dọ̀ tó máa wá tó tó fi rán àfi tó bá rí báyìí kódà tó bá jẹ pé àwùjọ tó yẹ pé ìjọba ẹ̀sìn ni wọ́n ń lò wọn àyè túnú yàrá yàn pẹ̀lú lè tú yàrá rẹ̀ kí ló dì mọ́ bẹ́ẹ̀ àà iná ni ìtumọ̀ hadith òun ni sheikh abdulrahman wa ní ìtumọ̀ rẹ̀ ní ayah quran تني ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها تني ومن يكفر بالطاغوت ẹni tó bá kọ tọ̀gùtù kalẹ̀ tó pé ó gbà pé irọ́ ni tọ̀gùtù tọ̀gùtù yìí tẹ́lá lè ka àwọn ìtumọ̀ rẹ̀ ó tó bí àwọn oríṣiríṣi ìtumọ̀ bí oríṣi mẹ́rin àbí márùn-ún tí àwọn tó sálà fún wọn fún ti ń jẹ́ tọ̀gùtù òṣàlá máa ń pè nítọ̀ bútù àmọ́ kì í sóòṣà bíi Ọbàtálá kíníkan nìkan kì í ṣe bẹ́ẹ̀ tọ́ bútù òun gbogbo ẹni tó bá ń sìn àbọ̀ ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún wa ó wà ra dín tó sì gbà pé kí a máa gbé fún un ẹ̀tọ́ ọlọ́run ni ó sì ń gbà kí a máa gbé fún un kóra ní olóòtú máa dùn sí i àbí kó tó máa jà sí pé ẹ̀ ṣe fún mi ni ìkúnlẹ̀ ẹ̀tọ́ ọlọ́run gbogbo ẹni tí bá ń jà sí pé òní kúnlẹ̀ fún mi ọbẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ́tọ̀ gúùtù nù ọ́ torí ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba ló ní wọ́n tó bá ń jà pé ọtọ́mọ mi ìnígbà ẹbí kó kúnlẹ̀ fún mi ní tọ́gùtù ní ọ̀nù kó fẹ́ di òòṣà bákan náà alkohan àwọn tí bá ti ń woṣẹ́ tọ́gùtù ni wọ́n Umar radiyallahu anhu òun ló tu bẹ́ẹ̀ tó bákan náà ẹni tí yẹn ni ẹni tó bá ń gbé ìdájọ́ kan kalẹ̀ tó yàtọ̀ sí ìdájọ́ ọlọ́run àbí ìdájọ́ yẹn gangan tí kò kí ń ṣe ìdájọ́ ti Islam tọ̀gùt ni bíi democracy autocracy gbogbo àwọn crazy crazy ń gbogbo ẹ̀yẹ́yẹ́ tọ̀gùt ni so náà ni mùsùlùmí ọgbọ́dọ̀ ní àkíyèsí dáadáa pẹ̀lú ìtumọ̀ kan tí ń jẹ́ tọ̀gùt kọ́lọ́ ní ẹni tó bá ti kọ́ tọ̀gùt kalẹ̀ tó gbà pé irọ́ ni tọ̀gùtù kò lẹ́tọ̀ sí kí wọ́n máa gbà gbọ́ lẹ́yìn náà wọ́n yóò mẹ́nu bí la tó a kó wá ní ìgbàgbọ́ sí ọlọ́wọ́n bá nìkan oṣù ọlọ́wọ́n bá nìkan kọ́ di sẹ́mùsà kẹfẹ́rọ ìwọ́sí wọ́sùkọ́ ẹnìyẹn ló dì má okùn tó yí lẹ́nu pé ẹnìyẹn ti dì má la ilaha illallah kọ́lọ̀ okùn yìí lẹ́nfẹ̀ sàn mẹ́la okùn yìí ò lè já láéláé lẹ́nu pé ó ti dì má okùn ìmánì nù ẹni tó bá ti rí pé ah ó ń wí la ilaha illallah lẹ́nu lẹ́yìn náà ó sì jìnnà sí gbogbo nǹkan tí máa mú yàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run àti Allahu Akbar ṣe rí ẹbọ ìyẹn gbọdọ̀ bẹ̀rù rẹ̀ débi pé kódà Ànábì sallallahu alaihi wasallam ó bẹ̀rù ẹbọ Ànábì bẹ̀rù ẹbọ ìbẹnu hadith ìbẹnu adabul mufrad ìbẹnu musnad imam ahmed náà Ànábì sallallahu alaihi wasallam inú àwọn àbùkárù tá Ànábì máa ń ṣe anabi ni allahumma lóni ọlọ́run o inni a'udhu bik ọlọ́run mo wá ìṣọ́ máa lé mi jìnnà an ushrika bika shay'an a'lamu mọ̀jẹ̀ ń ṣẹbọ sí o pẹ̀lú nǹkan tí mo mọ̀ ẹ rí i pé ọ̀rọ̀ yìí náà ọjọ́ ọ̀rọ̀ anabi ibrahim tó ní wàjìnnúbù ní wàbẹ̀níyà anna abudul asnam kí ọlọ́run o àtẹ̀mí àtàrọ́mọdọ́mọ mi méje ká súnmọ́ di ẹ̀bọ. anabi máa ń bẹ lọ́run pé ọlọ́run mo wá ìṣọ́lọ́ rẹ ẹ̀bọ tí mo ti mọ̀ méje ń débẹ̀ o. anabi ní wa astagfiruka min an ushrika bika shay'an la a'lamu. ọlọ́run mo sì wá wá foríjì lọ́dọ̀ rẹ ọlọ́run mọ̀ ṣàforíjì fún mi níbi mímá la a'lamu níbi ẹ̀bọ tí ń mọ̀ wàtẹ́kìtìrúkà mímá la àhàlẹ́mù àwọn ẹbọ tí ń mà ọlọ́run ṣàforíjì fún mi ó yẹ kó ẹbọ tí ń mà tí ń ṣe ọlọ́run sá ṣàforíjì fún mi ibi láti rí i pé àṣé ni a máa ṣe ẹbọ pẹ̀lú àìmà ẹni tí bá ń ṣe ẹbọ pẹ̀lú àìmà kò ní problem lọ́dọ̀ ọlọ́run ọba so ń lù bìljáàlì òun ní òun nílànà ìtọ̀ sọ́là mú gbé jáde nínú àdìsí tó yìí òní pé kéèyàn ọmọ mọ̀ kọ́lọ́hún sì tìyàn kalẹ̀ pé ah mo forí jìyàn náà lànà ìgbé jáde yìí afa sáájú olóhùn bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ níjó ní lára àwọn ọmọ tẹ̀kífìrì náà ni kọ́lọ́hún kọ́mọ́ṣá ṣètò sọ́nà fún wọn olóhùn sàlàyé fún pé àdéhìsì yìí ó yá kí ló fẹ́ sọ sí i ọlọ́wà ni ṣé bí àdúrà ni tí èèyàn máa mú dájọ́ níbi àdúrà ni ah ní ah, ah, subhanallah hadith barra ibn azib barra ibn azib tánàbí ní kó máa ṣe àkàrù tó bá fẹ́ sùn lálẹ́ kí làwọn afáàmọ́ bí ń ṣẹ̀rí wọ́n ní ibi táwọn tí wọ́n á ní tánàbí wa ka àkàrù fún un tán tánàbí wa ní kàá fún mi tó ń wá change kíní kankan bẹ́ẹ̀ tánàbí ni ọgbọ̀rọ̀ change ẹ̀ kí làwọn afáàmọ́ ń fi hadith ń ṣe wọ́n ní hadith ń túmọ̀ sí pé la yajuzu taghyiru shay'in mimma ja'a bihi rasulullah sallallahu alaihi wasallam ipe àdìsí ń túmọ̀ sí pé àtikáàrù ni o ipe ọ̀gbọ́dọ̀ yí nǹkan kan padà nínú àwọn àtikáàrù tó anẹ́bí bá mú wá fún ọ àbí nínú ọ̀rọ̀ ẹ̀sìn anẹ́bí sallallahu alaihi ọ̀gbọ́dọ̀ yí padà bẹ́ẹ̀ náà ni àtikáàrù tó anẹ́bí ń ṣe yìí tánàbí ni allahumma inni a'udhu bika an ushrika bika shay'an a'lamuhu wa astaghfiruka mimma la a'lamu ó àmọ́ wọn tó bá ti ń gbọ́ tó rẹ́ni sọ fún ọ tó ń sọ fún ọ pé lè yọ ọ̀dá tó wà ń takú ìyẹn ń wá fi sí ọlọ́run ọlọ́run ọba ni tòun ni pé ẹni tí ó bá ti dì mọ́ta ọ̀hìn tó gbà pọ́ lọ́wọ́ bá nìkan ṣe lòun ọmọ ẹ̀sìn irú ẹni yẹn ọ̀hìn rẹ̀ ó ti dúró déédéé ó ti dì mọ́ okùn tí ó ní agbára kọ́lá al-musannif rahimahullah ta'ala yẹn ni afá tó ṣe tíra yìí yẹn pé ìmáàmù عبد الوهاب رحمه الله واني وهذا من اعظم ما بين معنى لا اله الا الله واني لي هو ان كنت لاغبارا من في ما شاء الله ثم لا اله الا الله فوا فانه لم يجعل التلفظ بها عاصما للدم والمال كتكين يوم صلاة سنة كان أوني yóò jẹ pé òun nílé pààyàn mọ́ àbí òun nílé gba dúkìá rẹ̀ mọ́ bal wala ma'rifata ma'naha ma'a lafziha nítorí wà ń bẹ ni pé kìí ṣe pé kí wọ́n mọ̀ àtìtúmọ̀ bal ilà al-iqrar bidhalik ìyẹn gbọ́dọ̀ tó fi rinlẹ̀ kó rinlẹ̀ nínú ẹ̀mí yàn òun ló lè là yàn bal wala kawnihi la yad'u illa Allah ẹnìyàn gbọ́dọ̀ pé ẹlòmí àfọlọ́n wahdahu la sharika lah kò gbọ́dọ̀ máa pé yàní gbogbo àwọn nǹkan kíkan táwọn èèyàn ń pè ẹ gbọ́dọ̀ pa ìlànà kọ́dà gbọ́dọ̀ pé màláíkà ilé ìtàsíká tó wá ní àwọn àáfàá kan lámàá pè èèyàn gbọ́dọ̀ pé wọ́n kọ́dọ̀ gbọ́dọ̀ máa pé orí mi orí mi ò ṣàánú mi orí rẹ oní ọ̀sánú rẹ sọ ẹlẹ́dàá ìyẹn lè sọ pé ọlọ́run kẹjẹ bá fún wọn ní ìmọ̀lù tó dáa tí wọ́n bá ní ẹlẹ́dàá ní sàánú mi ọlọ́run ẹlẹ́dàá rẹ àmọ́ orí rẹ kí ni tó mọ orí rẹ wúrọ̀ àwọn kan yìí mùsùlùmí gbọdọ̀ jìnnà sí bala yọ hẹ́rìn kò lè sọ dúkìá yẹn di ìwọ̀ wàdàmù àti ẹ̀jẹ̀ rẹ̀ hátà yùdífà ilẹ̀ azánìkà alukófuru ìgbà wọn ni ẹ̀hẹ́n àmẹ́tọ́ pé ń pe láìlá ilẹ̀ aláwọ̀ lẹ́nu ó tún ní nǹkan kan tó tún dè mọ́lé àbí ń so mọ́rùn tó bá ní kí ló ń fẹ́lẹ́ sí kó ní sí ń sọ mi ní eléyìí ní ń sọ òun ní bẹ́ẹ̀ ni ti ń sọ òun nu sòrò eléyìí ó ń tọ̀ ń kò sí gba láìlá ilẹ̀ aláwọ̀ bọ̀ wà iná zálika àwọ̀ wà iná ṣáka kí ọmọ ṣe yè méjì àwọ̀ tààrọ̀ dùn àbí kí ọmọ kẹ́ni ọmọ balẹ̀ kó má dúró lójú kan lórí láìlá ilẹ̀ aláwọ̀ làm yóò ṣe má lu wàdàmù kò lè sọ ẹ̀jẹ̀ yẹn di ewọ́ àti dúkìá yẹn ẹni pé irú ẹni yẹn tó bá wà ní àwùjọ tó ti lè pa ṣe pé àwùjọ ṣẹ̀ríà ni wọ́n pa ló ń tọ̀ fàyàlà àmì masalatin wọ́n bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni má ajalluha kò sọ̀rọ̀ tó tóbi tó wàyàlà min bayani má àwùjọ wù ẹ bí àlàyé bó ṣe yanjú tó wà ṣèjàtún àwùjá Ah, ó gé gbogbo ẹni tó bá fẹ́ lóun fẹ́ máa ṣe fanfa torí pé àyà yìí àyà tó clear ni ọlọ́ni wa man yakfur bit-taghut wa yu'min billah faqad istamsaka bil-'urwatil wuthqa la infisama laha ní ti fi parí àyà yìí àbí ẹ̀yìn eh, ọ̀rọ̀ yìí òun ni hadithi usama bin zayd hadithi usama bin zayd radiyallahu anhu ó ń bẹ nínú sahih al-bukhari ó wà nínú muslim náà anabi sallallahu alayhi wa sallam àwọn sọ̀rọ̀ àwọn oníjọ́ kan àwọn jáde lọ sí ojú ogun bàtà àwọn lọ sójú ogun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àwọn wá ń darí bọ̀ ó ní ìgbà táwọn ń darí bọ̀ ó ní bàásà náà rasulullah sallallahu alayhi wa sallam ó lánàá bí ila al min Juhayna káwọn lọ àwọn mọ̀lẹ́bí Juhayna ibẹ̀ làwọn lọ làwọn lọ lé báwọn ènìyàn jà kọ́ọ̀lá ó ní fasọ bá hẹnẹl kọ́ọ̀m fa azọmúná òm ó láwọn kan wá dá wọn bá wọn tán jẹ́ àwọn kìfìrí àwọn wá ṣẹ́gun wọn kọ́ọ̀l Usama ni wàlá ṣíkìtù àná wà rọ́jùlọ́ mìíràn ansọ́ rọ́jùlọ́ mìíràn onígbà táwọn di fáwọn kú òtán táwọn ń lọ làwọn bá pàdé ọkùnrin kan òun àti òun àtàwọn ọmọ Madina kan làwọn jọ pàdé ẹnìkan lára àwọn Bani Juhayna yìí onígbà táwọn pàdé rẹ̀ onífàlámà gọ́ṣẹ́ iná bá táwọn kápára mọ́ táwọn fẹ́ táwọn tapẹrẹ mọ́ táwọn fẹ́ bò káwọn ọmọ lù báyìí qala la ilaha illallah ọba ní la ilaha illallah ló bá pariwo la ilaha illallah ah gbà tó pariwo la ilaha illallah ó fàkàfà ánìwìl ansari ẹnì kejì ń tóun jọ ọmọdé náà òun bá dáwọ́ dúró ń tiẹ̀ wọ́n sì mú nǹkan jà lọ́wọ́ ó bá dáwọ́ dúró kò fi nǹkan dáadé bá jà kò pa nǹkan wò ni pé a la ilaha illallah ló wì Usama bun Zayd ó ní fatọ̀ àǹtù obìnrin mùhìn ní bá mú ọkọ̀ mi ó fi gún pé la ilaha illallah ló ń wí hatta kọ́ọ̀lù Usama ní falamma qadimna nígbà táwọn wá dé ọ̀dọ̀ ànábì táwọn wọ madina padà balaga dhalika an-nabiyya sallallahu alaihi wasallam ànábì wa gbọ́n tó ṣẹlẹ̀ kí Usama máa rí ẹnìkan o ẹnìyẹn ti sọ la ilaha illallah jáde lẹ́nu Usama ti pa qala ànábì wa sọ pé ya Usama wọ Usama aqtaltahu ba'dama qala la ilaha illallah ó sì pa lẹ́yìn ìgbà tó wí la ilaha illallah òtún pa kọ́ọ̀lù olùwọ́n sọ fún nàbí pé ya rasulallah wa nàbí innahu kana muta'awwidhan ẹ̀rù ní ń bà muta'awwidhan ẹ̀rù ní ń bà kọ̀fẹ́ kí n pa òun ni ìgbà tó rí tí mo yọ ìdàjáde náà ni wọ́n ń wílẹ̀ lẹ́nu kọ́ọ̀lù <laughs> anábì sọ mu pé aqtaltahu ba'da ma qala la ilaha ó ti wí la ilaha illallah náà ó tún pa á lẹ́yìn ìgbà tó wí la ilaha illallah ó ní fama zala yukarriruha alayya ó lànà ibi sáà wà ń rìpítì ọ̀rọ̀ yìí pé a ah, ó sì pa ẹni tó wí la ilaha illallah Usama ni hatta tamannaitu anni lam akun aslamtu qabla dhalika al-yawm Usama bin ó ní àyà ká òun débi pé a ah, òun sì ń blame ara òun wípé ah irú nǹkan báyọ̀ báyìí ti ṣẹlẹ̀ sí mi síwájú kí n tó gba Islam yẹn ni pé inú òun bàjẹ́ gan-an ànábì dúró ti pé ah ah ó wí la ilaha illallah ó tó pa ó mì pé tí yẹn bá ti wí la ilaha illallah àbò orí àpẹẹrẹ Islam lára rẹ̀ kò ní ìdí kó tó máa wá tó tó fìrìnà káàkiri fi yókù lẹ pẹ̀lú Ọlọ́run tó bá ní táwọn ẹni fẹ́ sọ fún ni pé tó bá wí níwì irọ́ Ọlọ́run bá mọ̀ ọ́ níbi ìwáyà mi ànábì sọ pé allah ṣàkọ́kítà kọ́ńdà tó la ọkàn rẹ̀ ọmọ tó fi ọmọ bí ṣe ọmọ bẹ́ẹ̀ni rẹ̀ ti rí so òun ni pé n ti afẹ́sọ ní ṣókí níbi báàbù yìí òun náà láti ṣàlàyé fúnra wa pé ìtumọ̀ ní jẹ́lá ìhà ìlọ̀lọ́ òun ni kí èèyàn máa sin ọlọ́run bá nìkan ó ṣó lẹ́yìn náà la ilaha illallah ó sì ní tí ẹ bá wà ní ìlú tó ṣe pé ìlú òfin ẹ̀sìn ni ẹni tó bá ti wí lẹ́nu gbogbo ìdájọ́ tó bá máa ń lò fún mùsùlùmí náà ni wọ́n lò fún òun náà àfi tán bá rí nǹkan tó ṣe pé àà nítorí wí ó ti ta ko nǹkan tó ń ṣe yìí náà ló lè wá fún jìyà kọ́lá tán bá pè nǹkan fún mùsùlùmí nílùú ló pè fún òun náà tán bá ní mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe kinní kan òun náà gbọ́dọ̀ ṣe wọ́n ká òun náà kún ibi à kí ló tó ṣe sọ kí ló òun ni tí afẹ́gbọ́yé nínú báàbù tí a kà yóò lè ṣàṣàyẹ kan mọ́ ọ́n ṣì ń kọ́ ṣẹlẹ̀ ọ̀hún láàrin ìlànà ìgbà fún ọmọ àti ìwé rẹ̀ náà. asalaamu alaykum. wa aleykum salaam. oníbẹ̀rẹ̀ ìbẹ̀rù pé sẹ́lẹ̀fìlà ń bẹ lẹ́yìn ìrùn tó bá wà sí ilé ní káàkiri yẹn ni àbí mọ́tálásí. náà lẹ́yìn juma ó wà nínú òṣìṣẹ́ alẹ́ sọ̀rọ̀ ọ̀hún sọ́lá pípé máa ń kí rọ́kà mẹ́rin tó bá ṣe pé yóò bá padà sílé ìgbà mi ò lè kí méjì nínú mọ́ṣáláṣí nílò kí méjì tí ó bá dé ilé tó bí alẹ́ sọ̀rọ̀ sọ́lá tó máa ń kí ọmọ ọ̀hún tí ó bá sì kí mẹ́rin náà tí ó bá kí méjì sí nǹkan tí ó burú mẹ́ lẹ́yìn juma wọ́n lọ ọ̀hún. Oníbẹ̀rẹ̀ yìí is it a girl to cut her hair? Kí obìnrin máa gé irun kò dáa. Kò sí nínú àṣà tí ọlọ́run wá dáná obìnrin. Obìnrin máa ń fi irun kalẹ̀ ní náà. Àmọ́ tó bá ṣe pé kódà àti tó bá ṣe pé nǹkan kan ló ṣẹlẹ̀ bóyá ní pé tọ́ba tí wọ́n bá sì gbé wọn ní kòkòrò tìrìtì sòrí yìí o ẹni pé ọ̀run ọ̀sìn dénú wọn kí ọkọ ọkọ wù mí ní màá gbé ọ̀run kòkò bá mu yóò wọ́n sí nínú àdámọ́tọ́lọ́ wọn bá dá obìnrin tí wọ́n mọ ọ̀hìnà náà. asalaamualeykum. wa aleykum salaam. ọ̀rẹ́ sí alẹ́ ṣe oyinbi ọkọ àti ìyàwó láì àwọn méjì ní ìjòkó bóyá ọkọ wà ní èkó ìyàwó wà ní ìlọrin bẹ́ẹ̀ ni tíwájú tó bá ti fẹ́ra wọn tí òbí ọmọ sì yọ̀ǹda bí mo fi ọmọ fún ọ tó ń lè ṣáàp láì ṣe fáwọn méjì wà ń bẹ̀ àbí pé ìlú kàlà méjì wà táwọn òbí wọn sì ń sọ àkùrù ní ilé kò sí nǹkan tí ó burú ń bẹ̀ àbí pé àwọn méjì wà nínú ìlú náà sọ pé ọkọ ìyàwó ò ní yọjú ìyàwó ò ní yọjú wọ́n kàn mú ẹni tó jẹ́ bíi ẹni tó jẹ́ wà kéèlì wọn náà ni wọ́n wà ń bẹ̀ ẹni tó ṣàtúntò aṣojú fún wọn kò sí tó burú bẹ́ẹ̀ irú yẹn náà wọn tó ń jẹ́ àwọn bàbá lọ́rẹ̀ wọn máa ń ṣe tó pé wọ́n fẹ́ ṣe ákúrú wọn ní bàbá yàwó dà ní bàbá ọkọ dà tòun yìí sàn ah, tọkọ kankan àti ìyàwó tó wò ní síbẹ̀ kò sí nǹkan tí ó burú níbi eré àmọ́ irú yẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ pé ìpanupọ̀ ti wà láàrin ọkọ àtìyàwó kìí ṣe pé wọ́n máa lọ lè ṣe act ṣe pé ìyàwó ní ìgbà àbọ̀kọ lórí wọn ọgbà tó wá ṣe pé ìṣúná pọ̀ bàbá ìyàwó àtìyá ìyàwó lẹ́wà ni ẹbí káwọn sóyè fún wọn jẹrẹ àbí káwọn sóyè kan ní asófà nàdì ẹfi ẹfi ẹfi ẹfi ó kà lẹ́nu ìṣó yìí rẹ̀ láwọn lè fi sí ọkùnrin kan à nínú lẹ́yìn ọba wọn lọ́wọ́ ààrẹ náà. bákan náà ẹ dákun tí ẹ bá ń so nǹkan kọ́ tá a lè jẹun níbẹ̀. nítorí àyíká pé ilé tí wọ́n so nǹkan àbí ṣọ́ọ̀bù tó so nǹkan ni kí wọ́n jìnnà sírò rẹ̀ kí wọ́n jìnnà sílẹ̀ àtúntò àìpé wọn bá rí bómi tí wọ́n ti jẹun. sọ ibò ń ru àwọn àyè báwọn ọ̀yọ́ kọ́kọ́ yẹn ọmọ balẹ̀ ń dirú àwọn kan báwọn nínú àwọn àyè wọn. sọ Allahu a'lam náà. Assalamualaikum. Waalaikumsalam. Please help me to explain how to perform Kobri and Badi òkè kọ̀bìlì òun náà ni tí yẹn bá tí irun yẹn bá dí tí wọ́n bá dí irun kù yẹn sì kọ̀bìlì yẹn tó bóyá lápẹjù yẹn sì yẹn ń kírun lọ́wọ́ òun wá rántí fẹ́ mú nǹkan ní ẹlẹ́yìn ọ̀rẹ́ ti ka ìgbà tó ka sọ́rọ́ tó fà á sí àgbọn ọ̀rẹ́ ti ka sọ́rọ̀ lẹ́yìn rẹ̀ ọkà òkú straight lẹ́yìn rẹ̀ o ti wá rò kò ni forí kalẹ̀ tán wọ́n á ti bí àfihàn ká súra lẹ́ẹ̀kan sòkò ní ìkó padà ìwọ́n ló ti bàjẹ́ ìwọ́n máa kí ọ̀run òṣó tí wọ́n bá kí ọ̀run kọ́sí yẹn sálámà tán ìwọ́n wá ṣe kíni ìwọ́n wá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì tó àyìn yóò forí kalẹ̀ síwájú ká tó kótó sálámà tó bá fi sàn sáwùdà láwùkọ́ tán àìlà àwọn tó wá pé òun yẹn lé ní ya alákòjúwe èèyàn rúkú ọrùkú láwùkọ ya. tó yá kó tó rúkú lè fi láwùkọ ah, ẹni tí wọ́n ni pé tí ẹ bá sálámà tán ni wọ́n àforí kan ẹlẹ́ẹ̀mejì ni wọ́n àtún tókù díẹ̀ ya wọ́n àsálámà kò sátayá ń bẹ̀ ya kankan ò lè rí àlàyé tó bá ti kú ó ti tán náà lọ o ti lọ àkídà yorùbá náà ni eléyìí sọ àwọn mímọ àwọn sọ pé njọ kàndẹ́lì sallallahu alaihi wasallam ó ń bá àwọn òkú kan sọ̀rọ̀ wípé altajiduna ma wa'adakum rabbukum tó pé iṣẹ́ iṣẹ́ gidi tọ́lọ́wọ́n bá sọ fún yín báyìí tó yẹun yíun min babil mu'jiza wọ́n wá fún mu'jiza fún ànábì sallallahu alaihi wasallam ni tó wà máa anta bi musmi'in man fil qubur o ò lè bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ ẹni tó wà nínú sàárè gan o ò lè bá sọ̀rọ̀ òun sì lè gbọ́ tiẹ̀ kó lè rí ọ wọn náà lè rí i so ń kálukú bẹ́ẹ̀ ni ó ti tó nígbà tí kú ó ti tán náà nù so wọ́n mọ ọ̀hún àìlẹ́m náà. wọ́n ní ọkọ̀ láti wáyé ẹ̀gbọ́n wa tó ṣàlàyé ẹ̀kan sí ọ̀gbìn òun ni tí èèyàn bá dín irun kù tí òun bá di èyí ó sì kọ̀ bùlí ni pé òun ṣe nǹkan kan tó dínkù nínú rẹ̀ nǹkan yẹn ọgbàgbé rẹ̀ ó dínkù àmọ́ tó bá ṣe nǹkan tó lé bí alápèjúwe ní sẹ́wọ́n ọjọ́ kẹta nàbì sallallahu alaihi wasallam ànábì ó kírun tán ń kírun àyílà fún àdéhùn ń bẹnu Bukhari fún ànábì sallallahu alaihi wasallam àdéhùn tó lè yàtọ̀ ìnáwó fún àdéhùn yìí ànábì kí ìrun rákà méjì láyé ilé àbálásárì ànábì bá sálámà gbàtà ànábì sálámà ni àwọn yẹn bá sọ pé ah ìṣirò ti di méjì ni ah, àbí ànábì gbàgbé ni sọ ànábì sá padà bí wọn pé sí méjì náà mú kí ọ níbẹ̀ ni méjì náà ló kí sọ ànábì wá dìde ọwọ́ kí méjì sí gbà tó kí méjì sí irun di mẹ́rin ẹ wà rí pé ti di ẹ̀ sálámà ti di mélòó ó ti di méjì ó mì pé ìrún ti ṣe kí ni ó ti lé torí kí ni ẹ̀fẹ́ máa ń dàrú máa yàn lọ́wọ́ ẹlòmíì lè ní ó dìrùn kùnú ìgbìmọ̀ àti sálámà lè di méjì ó dìrùn kùnú ọ̀hún kò dìrùn kù irun rẹ̀ lẹ́nu tó sálámà lè di méjì bàtà ní sọ̀rọ̀ sọ́lá mú wá kí méjì òun tán irun ti lé ànábì wá ṣe bàádì lẹ́yìn ìgbà tó sálámà tó sálámà tán ẹ̀sẹ̀ tó wá orí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ó wá dùkú ó wá ṣe àsálámà àlè ẹ̀sẹ̀ wá sálámà tó ti ń jẹ́ bàdí nù ọ̀bùlé onírú àpèjúwe tí mo mú wálẹ̀ kan kéèyàn gbàgbé láti ké sùrọ̀ lẹ́yìn fatiha turu ẹni tó bá sálámà ẹni tó bá ti jòkó ẹlẹ́ẹ̀kẹrin tán jòkó gbẹ̀yìn kò ní ti sálámà tí ó ìforí kan lẹ́ẹ̀mejì padà wọ́n sọ wá sálámà ń gbà wọ́n irú ẹni yẹn ó ṣe ọ̀bùlé nù sọ wọ́n lọ ọ̀hún náà. Mm, Assalamualaikum. Waalaikumsalam. Please, what is the way on the one who laughs or the one who is doing sunnah? I was told, but he pushes and continues. Ọmọlẹ́ ọmọlẹ́ ni àbí. Ọmọ bó sùn àti ẹ̀yẹ. Olú ẹni yẹn tó a pé ó bá fi ṣe ẹ̀yẹ ní ṣe ẹ̀yẹ pẹ̀lú ìmọ̀. Ibi ìmọ̀ fi sún àmì ò ṣe ẹ̀yẹ lára rẹ ni. Ó ti ẹni wọn ń dán ní tó lágbára wò ló wọ̀. So kí n fi tó bá yẹ súnà lẹ́yìn sọ̀mọ́ ọ̀rọ̀ sọ́nà mi yé bí ṣe yẹ̀yẹ́ àbí kí o àbí kó o túmọ̀ kórìíra rẹ̀ kí tí n bá ti yọ báyìí inú bí mi nù mo kórìíra àwọn súnà sọ ó kórìíra ìwà rẹ̀ ọ̀tọ̀ o ó yẹ báwọn bóyá ọ̀nà ń wúwà kan lórí kó kórìíra rẹ̀ kì í ṣe bóyá tọ̀ bóyá o ní tí n bá ti tó lo ìjáàbò báyìí inú ló sì bí mi. àmọ́ wọn ló wù akán fún ló fi ti kó wá rẹ ó yàtọ̀ tó wà ní ni suna ìwọ kọ́ ìyẹn jẹ́ súnà wọn àti ẹ̀tọ́ bá ti kórìíra súnà súnni náà lèèyàn máa ń jẹ́ níta ń ṣe ni so wọ́n lè kórìíra mùsùlùmí ìyẹn lè kórìíra ẹni tó jẹ́ pé èèyàn ni wọ́n pé èèyàn wà àmọ́ yàtọ̀ pé súnà áì sórí irúgbà yẹn mo hí tẹ̀ burúkú à àbí sókòtò tí ọba lẹ́wọ̀n à àmọ́ ìjáàbù áì mi ti ẹ fẹ́ mọ rí rárá à ẹni wọn nǹkan gánà ń pè ní pé yẹn kórìíra súnà àbí pápó òṣìwò lòórùn kì í nìsín mọ hí tẹ̀ nípa tí ń pápó òun ni sọ à ìyẹn kórìíra ti ń jẹ́ súnà nù sórí yìí àbí kí ọmọ bí ṣe ẹ̀yẹ tó ó lágbára o ọlọ́run bá sọ ní kúránì pé abillahi wa ayatihi wa rasulihi kuntu tastahzi'un la ta'tadhiru faqad kaffartum ba'da imanikum pété yẹn bá ń fi àyà kúránì ṣe ẹ̀yẹ àbẹ́yẹn ń fi ẹ̀yìn tó jẹ́ ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ṣe ẹ̀yẹ àbí àyà kúránì tọ́ irú ẹni o ní fọwọ́ fa kìfìrí nu o kọlọ́ba kọ́lá wa níbi kúkúrú tí wọ́n lọ àìyàn náà. asalaamualeykum. wa aleykum salaam. ẹ̀jẹ̀ ni àwọn kan náà kì í tó lọ ẹlòmíràn máa ń ṣe mistake. wọ́n n'i n bá sọ̀rọ̀ mo fún ní wújà kò sí wá gbọ́ ntakọ̀ ẹ̀rí ẹlòmíì ọ̀tá kẹ̀rí ọ̀gbà páfà ní ọ́ ni ó ti yé ọ̀gbà páfà ní ọ́ ni kété pẹ́ẹ́ di ntakọ̀ tó bá ní kíní kan ní àríwọ̀ ọ̀gbà ọ́ náà ni torí pé kí n ṣe rí èèyàn ẹ máa wá táyọ̀ tí máa jáde kó nínú kúfúrú nínú ṣíríkù ẹ máa wá fáwọn èèyàn ẹ máa rí àwọn èèyàn bọ́ yà afúlẹ́rì ọ̀tá kóbá mo tún lọ sí sọ́wọ́n kékeré ọ̀tá ẹ̀ tó ń bá lọ ó rà àlàyé wò gan ṣe àlàyé wò kò yé wọ gan tó wá ní mo ṣe kọ́mọ̀ ń jà fún ọ̀gá gbọ́ kí ló rí ṣe àlàyé wò lórí ṣe fún tó ló ń ṣe kọ́mọ̀ ń jà fún. dá wa ọ̀kọ́ pé n tó bá lóru lójú ọ̀mọ́ wa ní ẹ afúlẹ́rì ní ti à ń ta gidi ẹ afúlẹ́rì ló ń ta gidi tẹ́lẹ̀ mi bá pè fún ẹ kí ẹ bá pè lẹ́nu wa ta gidi lọ yẹn ẹ̀rí wò ló ń fún un alẹ́ yọ̀ bọ́ láàfà àwọn sọ fún fúlẹ́rì kódà lómi tó bá gbà yàn láàfà kódà kọ́ mọ́ fúlẹ́rì kọ̀ọ̀kan sọ pé kíní yọ̀ dá ó ní ẹ̀ ẹ́ náà wọ́n ṣàánú fún wa ara ìwé sì balẹ̀ ó lè bá débẹ̀ mọ́ àbí kó tó ń lọ sí mọ̀ pé ah, tó bá ti fẹ́ ti yọ̀ mọ̀ pé tó ń ti fẹ́ ti yọ̀ dá o ó ti ní pé kọ̀ sí ọ̀nà ó ti gbà pé ah, àfààní ọ̀kọ́ra bí ìbá ṣe jẹ náà mo gbà fáwọn ilé àfààní wọn àmọ́ wọn tó pé ọkàn ọkàn wọn ní ìgbà mọ́ sọ àyẹ̀dí kékeré nítorí irú yìí òun sọ àwọn oníbi ká máa wá lọ́kàjì fáwọn èèyàn tí wọ́n lọ àìyàn náà. asalaamualeykum. wa aleykum salaam. ṣàjọwọ́ sílẹ̀ ló wà fún kí atọ́lẹ́yìn ọ̀rọ̀ yẹn. láti ṣiṣẹ́ lọ́wọ́ àti ẹ̀yìn ìmọ̀ tẹ́wọ́n lemọ́lemọ́ lẹ́yìn ẹ̀rọ ẹ̀rí pé mo fi lemọ́lemọ́ kún ẹ̀yìn pé gbogbo ògbà tẹ́kẹ́ tó bá ti kírun tán ọkàn tẹ́wọ́ báyìí ni àwọn afáàní bẹ́dà ni ọ̀ bẹ́dà ni ṣẹ̀pá ìlú mẹ́ta bá ti ṣe asálàmù alaykum ọkàn sáré náwó yìí bẹ́dà ni ntí alẹ́bìnrin kẹ́ ẹ̀ṣẹ́ ni pẹ́tẹ́ bá ti asálàmù alaykum asàfùrùmọ̀ asàfùrùmọ̀ asàfùrùmọ̀ اللهم انت السلام ومنك السلام تبارك يا ذي الجلال والاكرام انت لك عشان àwọn àtikáàbù ní ká ṣe kìí ṣe àdúrà ní ẹ ṣe tó lẹ́yìn ẹnìyẹn àìmọ̀ àyè àdúrà wà orin ń fà ànábì ti ní ká parí àdúrà nígbà tá a bá ti forí kanlẹ̀ ká tó parí àdúrà nígbà tá a bá ń ṣe tàṣáhùdù ìgbẹ̀yìn wọn àti táwọn olùdá ti fi parí àdúrà tá a bá fẹ́ ṣe lélẹ́yìn tí wọ́n mọ àìyàn náà. Now, onílé ìbéèrè pé please explain about the person who gives a daughter or son a punishment to prostrate. kéèyàn fẹ́ báyàn wí iná tó bá nà àbí kò sì fún ní iṣẹ́ ní ìsìn kó má jẹ lórí ìkúnlẹ̀ ẹ̀rí pé tẹ́ bá wo ìkúnlẹ̀ yẹn nínú àṣà àgbẹ̀ ni pé láti fi yẹ̀yẹ́ yẹn ni wọ́n ní kúnlẹ̀ lọ láti fi yẹ̀yẹ́ rẹ̀ ni. tó àmọ́ tó wáyé pé ah, ya ọ̀yá máa ṣe crop jump ọ̀fẹ́ káró nínú ọ̀fẹ́ kó rí ìjìyà ẹni pé kọ́dà ìwọ̀n lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn bend down nǹkan mi pé ọ̀fẹ́ yẹyẹ rẹ̀ náà ni ẹ̀rẹ́ lómi tó bá ti bend down mọ́ ọ̀nà ọ̀yà fún mo wá nǹkan míì ká máa fi bá ọmọ wí tí wọ́n lọ àìyàn náà. Ustaz, olóyè ní àsàlámù alaykum tó lọ káàkiri. Ustaz, ẹ dákun ẹ bá àwọn àwọn àfún àwọn sisters tó tó máa ń tó ń bèrè lọ́wọ́ àwọn brothers wọn bá pẹ́pẹ́ wọn. Bí sísà tó wà lórí ẹ̀ tó lè bẹ̀rẹ̀ fún ó bẹ̀rẹ̀ pẹ̀lú wà tó ṣe dìgírì ndu uh, asalaamualeykum. na ọlọ́run bá kó kó ṣàánú fún wa. ẹ èèyàn lè jẹ̀yàn ń pa lórí nǹkan tó bá ń wúyàn nínú ẹ̀mí tó ti yé báwọn bẹ́ẹ̀ ni o ṣe fẹ́ kẹ́ni tó ní dìgírì tó náà bẹ́ẹ̀ ni o fẹ́ kó ní sí ọwọ́ lòun fẹ́ ó ti yé báwọn ẹlòmíràn ní ẹni tó ń ṣe ọlọ́run fẹ́ ẹlòmíràn ní kọ́lọ̀ ní business ẹni tó ń ṣe business náà lòun fẹ́ ń tọ̀ ọ́ so n tí ó wù ọ́ kò lè wu èmi so n tọ́ka pàtàkì jù lé pé àwọn adábá fẹ́ ní ọkọ lóbìnrin ẹjẹ́ kó jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run òun ni ká gbé sí àkọ́kọ́ ìṣètò lálẹ́ ìsọ̀mọ́ ọ̀sánà òun ni ká fún ní pàórítì lórí gbogbo kẹta bá ní bó ṣe wà láàrin obìnrin àwọn obìnrin náà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ láàrin àwọn ọkùnrin náà ọkọ̀ mi ò ní pé á ah, obìnrin tó bá fẹ́ fẹ́ kó ní irú kaba yìí at least gbúdọ̀ àwọn kaba yóò sì ní nǹkan tí ó takò nínú ẹ̀rí torí nǹkan tó takò àwọn tó kàdá yìí òun náà lè fi dùkú kéèyàn ó fún ẹ̀sìn ní agbára jù lórí gbogbo tí yẹn bá ń wá lára afẹ́ lọ́kọ̀ àbí afẹ́ ní ìyàwó ìkọlọ́mọba kì í fi àlékún àgbóyèsí rẹ̀ fún àjọ rẹ̀. àsàlámù aláìkùm ẹ̀rọ bọ́lá kan wá lẹ́sìn wọ́n ní àkíyèsí pé sẹ́ńtà gbòòrò sí ilé bíi tó wọ́n ń ta akẹ́kọ̀ọ́ ní àdásílá wọn àwọn àwọn ọ̀nà ọ̀fẹ́ káwọn ká mọ ọ̀rọ̀ nípa àgbà láti fi ẹ̀rọ òṣèlú ọ̀rọ̀. ẹ̀rọ níjọ sọ́ọ̀nù ní programu. ẹ wọ́n ní programu ọ̀sán sọ́nọ́fẹ́ṣẹ́ tó wọ́n ní sunday lọ́pẹ́ wọn lágbo mẹ́rin àbọ̀ nílé ìtàlẹ́ arọ́ àti lọ́pẹ́ ní sunday àgbo mẹ́rin àbọ̀